This audio is brought to you by MDPU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maxwatch.com slash donation. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ajini yani ihinta in hu ramadan in rai akahi atache jihu na turi uri hinta anajere hena yenye eure hina in Septemba september 2007 insha allah ta'ala in rai hajji ni shabere muri usi izi tuye nyu أعوذ بالله من الشيطان الرجيم ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم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 والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين ilẹ̀ ihe ajọ níṣẹ́ ààrẹ wèé ịdị ìrìtù ní ọ̀nà wí ìdí òmórí àkàkà yaani haji ọ̀nà ara mẹ́ ababẹ́ wọn kọ́nà ní haji àwọn fọ́rọ̀dọ̀ fi hinna haji ọ̀nà mẹ́ ababẹ́ wọn kọ́nà mi haji ọ̀rìká ọ̀dọ́nà

don muri da tinka ya abokoro ni ame ya yi e ka omori tsohon otaala abu ni ame ino iza muri oye yi ta e yi a nari haji sai na pisa ya kuma in tana da ta yi ta an waye ihu agukun meji ta yi ta ta izaniku diya e nyan waye nka ya na ka ya ona ka ya wono ra ya nyoro ya omuri subhanahu wa ta'ala idetu ajin obe jahili anumaka ne inu mono ena mahaji ni jahiliya den ne deka ene ra re mbo nkoro nkoro hek ene re kwa ne den suru den he dana even ne ọmọ náà dẹ̀ mẹ́ haram ẹ̀ wẹ̀ ní dẹ̀ ní ma mẹ́ ìjì islam bẹ́ lọ́n tó mọ́rí sọ̀rọ̀ ọ̀sẹ̀lọ̀ tó mọ́rí tí ẹnu nìyẹn tẹ́ ọ̀nà wíyẹ ìyìnmá ọ̀rọ̀ أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه ليس عليكم جناه أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله وإن كنتم من قبله لمن الضالين ثم أفيدوا من حيث أفاد الناس واستكبروا الله إن الله غفور رحيم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 واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون ọmọrí sọ́nà wọ̀tàhálà ọkà lẹ́ìsà aláìkùn jùnà lẹ́ìsà aláìkùn jùnà hún ọmọrí kí ẹ̀yìn tẹ́lá ọ̀nà jẹ́ ẹ̀mẹ̀ yìí ṣọ́ ọ̀yọ́ ní àntàbtàkùn fọ́dland ní rọ́bìkùn kíwẹ́ sí ọba ní ọmọrí àwọn nínú gozi enwe na omori mewu nini ka wazi hajime ilo ni haji sohu ẹ̀rẹ́ ọ̀rìn iná kàkà omori iná kàkà ní kìtọ́ ẹ̀ fàlá rọ́fàtà wọ̀lá fúsókọ́ wọ̀lá jíjà lọ́fẹ́lọ́jì omori ọkà wọ̀lá ti ọmụrụ rọ̀ ọka Tòrùkẹ́ ní takùwọ́ ẹ̀dọ̀ ọ̀hẹ́ ọ̀ wẹ́lẹ́ mi ní hajjá. Mẹ́ta kẹrìsà omi sí àkẹ́kẹ́ náà rẹ̀ ẹ̀yọ́ mẹ́ka ẹ̀lẹ́lẹ́ ọkàtàkùkàtà kọ́ abẹ́dọ̀ hísà. Wọ́n yá náà yà hísà ọkùnkùn wọ́n yẹn hísà فإذا أفضتم من عرفات ìjọwọ́ ma ní hó ní arafa ní dábàá ọ̀nà àhó arafa ní ọmọ èyí zọ ní bí i ṣe tẹ́wẹ́ ní fọ́skúrú lọ́ha indal mashari haram wọ́n hó arafa yìí wà rẹ̀ mina alimusalifa ilé kọ̀ọ̀kan rẹ̀ <laughs> rẹ̀ mina kó musalifa jọba kọ̀ọ̀kan rẹ̀ sim yi tire insha Allah barakallahu fi wa hawli arafa mujiyatan normal ata arafa wa muzdalifa man guramun ini muzdalifa non ina ne anyi atabana he sorry aman you to die of mash'al haram but unto muhammad sallallahu alaihi wasallam ọ ma ni jẹ́ lọ́dọ́ àbí mùsùlùmí fọ́nà kàbádẹ́yà ọ̀nàrẹ́ marshal haram ewu tuntun náà kẹ́nẹ̀ ana kú mẹ́kẹ́ arọ́fà ilé ọ̀nà arọ́fà anyi atọ́ba kẹ́rì ilé ma ni jẹ́ àn dámọ́n adáàbáyé anábì adam aláìsàdám ọ̀nyá ìbáyé nana hàwá ẹni mìtí rẹ léyìí iṣẹ́ ń dé ní ilẹ̀ sẹ́ẹ̀bìlì ọgọ́ àgọ́ anáraba àbọ̀lọ́ bẹ́ẹ̀ jẹ́ lọ òrìnyàlọ́ náà jẹ́ lọ ọ̀nàwọ̀ ọ̀ká tẹ̀lé àtọ̀ ọ̀yà tẹ̀ mú ojì rẹ̀ tí àbọ̀kù kúrò náà kú yà àrọ̀bà ọ̀wọ́ ìmáṣàrin ọ̀rọ̀ mẹ́rẹ̀ yà ọmọdébọ̀ náà tẹ́ alákò wé tí lọ́n ní lóhùn àrọ̀bà tí bẹ́ẹ̀ ní ẹni ikú yóò ti ẹ̀bẹ́ àwọ̀ ọ̀tukùrù lọ́hùn ìndàlí máṣàrin ọ̀rọ̀ tẹ́mà yẹ́ mọ́ yìí ní pàtàkì wọ́n kúrò dọ́mọ̀ yìí tí wọ́n kàn ló wà tẹ́mà yẹ́ nínú àyè tẹ́mà yẹ́ mọ́ yìí náà kàn ní mai tasbihi mi la ilaha illallah mi allahu akbar kuma ẹwọ náà kẹlẹ du maduwa e ẹ wọn maduwa kuru maduwa ka wọn wọn janna maduwa kẹsẹ náà yẹra ọmọ èso lè maduwa kọ wọn e náà yẹ rà bẹ maduwa ka ọmọ rí mmekuba bá n'efi ẹ̀fara ẹ̀ kọ̀ọ̀ mu mo na yẹ ìpàdé àníhàn yàrá ẹ̀kọ́ náà ẹ̀ wí bóòdì wí ẹ́ wani wawa na wawa na na dole wa rijo wa te at least wa kuma ni vetu so le no wani na eka ene ne problem as madua yo dole be shi ri bi dole wa se no kebe to murika madua ku wazkuruhu kama hadakum madua do hen tuwa hen muri ne tere kama hen muri ni ananka o muri misole junin ọmọ ní ìmọ̀tòlù islam ọmọrí kan wọ́n kan ọ̀yẹ̀dá ní ìmọ̀tòlù islam ẹ̀yẹ̀dá ọmọrí kò lọ́wọ́ ọmọ yìí ẹ̀yẹ̀dá bá yọ̀ rẹ̀ tó wọ́n yọ̀ náà káwọn kan ìdá yẹn mọ́ yìí ni yìí ló bójú ní jọ̀nà ní ẹkú yọ̀nà yẹn ní ihe ọmọrí ilẹ̀ tẹ̀rẹ̀ wọ́n ń kúntùn mi kọ́bìlì àrùkọ́ ìnídé gàyìn rẹ̀ náà ni "Wa in kúntùn mi nǹkan bí i lámìnà tọ́lí ulama ìtọ́fíìr wẹ́rẹ́ in harbu shart kó ehin kúntùn mi kó lámìnà tọ́lí jàdáwò shart la na ha wọ́ ikú so haja, jawabu shart shart in within bí ọbẹ̀dúwà ní tẹ́mẹ̀ wọ̀kọ́dù kúntùn mi kọ́bìlì yìí lámìnà dọ̀ọ̀lìm àwòkà pàtàkì tààrà ẹ̀hún nínú ẹni jàhìlì yàdó ìlò ìwù ni mi kọ́bìlì yìí mi kọ́bìlì ní zóòlì kùrán ẹnìkùn kúntùn mi nà dọ̀ọ̀lìm ilé àmì yóò ní kó tó náà ọ̀tá ọmọ ìwé tó làmọ́ ọ̀tọ̀ fíìl wá صرف الشرط جزاء الشرط إجا عوزي دوك واشرا بك عوزي يوانا من مالا بك ما هو ما تصير إن كي وإن كنتم من قبله لمن الضالين إن ناوين إن ناو إذن فتكتارا دهرين then that put over sukata in non awake in na bitawkid ko iko hizalewe ayé tòkí dọ́ọ̀bì iná abẹ́násìtò kata ẹ̀rẹ́ láwọn olùkọ́sùn lamina dọ́ọ̀lìn wọ́n kò wọ́n yọ̀rọ̀ nǹkan kan wọ́n kún tún mi kọ́bìlì yín mina dọ́ọ̀lìn dominika lamina dọ́ọ̀lìn dominika wàláhì láwọn ọmọ mi wàláhì ẹ̀hún nínú so sẹ́mẹ́kì ìmúrí ìwé kúlẹ̀ ẹ̀kọ́ ara àhẹ́rẹ́ bẹ̀ báyọ̀ sọ. wọ́n sọ ẹni wọ́n ìnáhùn kúntùm ìnáhùn oyo suma kana dako ijahere lo dasi innahu dawala enin nono tashdida na katayo dawala ikwe hitene dasi la tozo ndokwe wa in kuntum min qablihi la min ad-dallin ila me yuni ula mo tafsir ndere keye anyo lo sana nan dobe dobe inna dobe man واذكروه كما هداكم ما كنتم من قبله لمن نداكم إلا من الضالين وما كنتم من قبله إلا من الضالين báyìí tó wùdí mi ní déwì tí kùrán yẹn tẹ́ ẹ̀rọ náà kéè mú orí ka ban ulẹ̀ máa tọ̀ sí ẹ̀nà máa ń àǹdá àbá ọ̀nyọ́nyá ni rahimahumullahu jami'an umar zuwa wata halaka wara barci ya can ne sun ma'afidu min haitu a fadon nan ọwọ́ rẹ̀ mọ́nà àbọ̀n ní ní ọwọ́ rẹ̀ wọn ló ahó rẹ̀ arafa ní ìdó mọ́rí kàrí àsán musdalifa kó ló mọ́rí tirẹ̀ arafa rẹ̀ wọ́n kà ó ti sáré sun ma'afidu min haitu a fadon nan ìmọ̀ àdá àkọ́ rẹ̀ ń húrí ń húrí arafa náà Dáwọn ní kéèyé, dáwọn ọ̀rẹ́ mú orímù tálìbà dáà ní ìmìnà ẹ̀. Ọyọ̀ ní súnmọ́ àkàkọ́. So, sẹ́mẹ́ka àyí arjahu lakuwa abẹ́rẹ́ náà mànìkà. Sẹ́mẹ́ka yẹn náà géhùn náà ọ̀ká. Àyí hadith wọn ní Imamul Buhari dáwẹ̀ sọ̀hí, kọ́ńtò Mùrítà Lọ́sálàm, ọ̀ká ká. A ní Kùrẹ́ẹ̀jì ní àbọ̀lọ́mà nàm hajj. A ní Kùrẹ́ẹ̀jì mi ní ìsìkẹ́ oyo suma kana ene ma narafa e ma huro wie ene kwa na ka bolo wara da ke arafa ehi so den ene narafa da ke muzdalifa minen kene do kene non teme mago ke arafa kharij al haram arafa a ini ini ni haram ini ni masjid al haram ini harab masjid al haram da ka go ene ni kurai ese ne nyen ware huzo e ene kurai e me dẹ̀ á sí wíṣí wù lómúrí kan náà ka àbáwọn ni bẹ́ẹ̀m tún máa fi ìdú minhais afáàdàn náà àbáwọn náà wà rẹ̀ wọ́n wé jí rẹ̀ hó lọ́ẹ̀ ilé àbọ̀lẹ̀ jí rẹ̀ hàn ẹnẹ arafa ilé àmì èyí ní kó wọ́n tẹ́kùrù lọ́ha dọ́ọ̀dọ̀ kò í jẹ́ ìwé ọ̀dọ̀ bí tìrìbárì ọ̀dọ̀ kò í jẹ́ ìwé hún ilẹ̀ pàtàkì inna allah ghafurur rahim kafara fitara omori onoje ibin ono mayan ban ọmọdé sọ́nà wọ̀tàálá lọ́kàfẹ́ ìdá kọ̀dọ̀ ìtò mọ̀nà síkàkó ìjọwà sí mẹ́ta ní iná àbúkọ́rẹ́ hajj ni manafik jam'u mansak mansak àbúkọ́rẹ́ janar ikwan kòyíkòyára ahì mansak tọwọ́ àfọ́ ẹ̀mẹ̀ mansak oyi wuta mansak oyi ninileta mansak oyi kureso mansak oyi sẹyin n'aka ni sọfa ọrin marwa mansak oyi alukufu bi arafa mansak oyi bẹ almabitu fi musdalifa mansak wabimina mansak abẹsẹni mansak umuri sọmọna wata alaka fẹyìí akọdẹ itum mana afikaku ìjà àbọ̀dùn náà táwọn mẹ́ni. fazkuru Allah ka zikrukum aba'akum tamaye mori ne tetere an kuma me tamaye adauna bambanye ne ma au ashadda zikru azko tamaye mori na wonne jahiliya in mana ka ka e ami haji ni jahiliya ana ka haji na ne me en mono haji jahiliya ma e ami ni em haji islam em am semeta ni ino haji shirku ne ba so den agụ ọzọ na ọdọ wa dị ka ọ nabika adami ní ẹyẹ ọmọ a na-eme ọmọ a na-eme ọmọ a na-eme dị dori ju ẹsẹ dọsọ n'ehere dọla agama adanabanye dọla agamere sa dọla agame adanabanye adanabanye n'ili lomolisi ọna ọta ala dọka islam ogbura na ụkọrọ atami inset ka ọlọ gamadan ọlọ gamadan rere ma ọlọ na adanị nwere ha olóòmìnira àyíká òmùrìsìbọnà ọ̀tàlá ọ̀dà kọ́ àgàmán òmùrìsìbọnà ọ̀tàlá dọ́kà fàmínà náà máa ń yẹ kó ló rọ́bànà àti nàfi dúníà wọ́n máa láhùn fi láàkàrà sí mìkọ́láàt ààyè náà náà ká ẹni dákò òmùrì fẹ́yìn ní hànán ọ̀tá ọ̀dẹ̀ ẹ̀hánán dé òmùrì domin enyi wa eku idani min khalas imana min nasib enenyi uche kunya enenyi esa oye ike ike iki ini ahira idani ku enu ne tan honan eko mun si kan ene honan so ko ni mi so no ko na halaka ya ide de wo de da enenyi enenyi de de ne de of ka e honan de ene me ese ni me tani re he awta idani ku o me ya oya

wani wa mai misaya ma abuwa iza wafil ahiroti hasana lura mai ọ̀dai idaniku o ti zọjẹ wakina azabanna tuwari hari huni idaniku on tó múrí sallallahu alaihi wasallam o ni hira o ni hira tàbí ọ̀nìyàn ihun mọ́jọ́

fọlọ́kà akẹ́lẹ̀ ìdánikú ha apáka ìdánikú oyan omúyọ̀ ha hàn náà nílẹ̀ hàn lótú múrí káàkà kúl aláhùnmá tí ni a fi dúnìyà hasana wọ́fi láàkírọ̀tí hasana wọ́kínà azaban náà kí yàn kàkẹ́ ní kàkà omúrí ìmọ̀ ìdàmí náà hàn lọ́wọ́ mọ̀ ìdàmí ìdánikú lọ́wọ́ hàn hàn ọ̀yà òyẹ́ra ẹkú ìdánikú ini tsoron buhari ibn abbas radiyallahu anhuma ọmọ dúdú aláhùnmá rọ̀bánà àti na fi dúnìyà hasana wọ́fíl ahírọ̀tì hasana ọkìnà azaban náà àbí lẹ́fùsà nọ ẹ̀yàn wọ ẹ̀yàn mẹ́ wọ́n yọ káka aláhùnmá àti na fi dúnìyà hasana wọ́fíl ahírọ̀tì hasana ọkìnà azaban náà wọ́n yọ káka aláhùnmá rọ̀bánà àti na fi dúnìyà hasana wọ́fíl ahírọ̀tì hasana ọkìnà azaban náà wọ́n yọ kaná yìí ní ilẹ̀ nànà kí rọ̀bánà àti na fi dúnìyà hasana wọ́fíl ahírọ̀tì hasana ọkìnà azaban náà ọmọlú bọ́nà wọn tàà lọ́dọ́kà ulẹ́ ìkẹlẹ́hùn náà fún ibùn bí mà kẹsàbù ọmọlíkà ẹ̀ abẹ́wẹ́lẹ̀ náà ni ẹ̀ nọ́ọ̀rì ni ìtànà ìka ẹ̀nẹ́ ẹ̀bá mọ́kọ́rọ́ nínú ẹ̀hún náà ẹ̀ nọ́ọ̀rì rẹ̀ abẹ́ náà mà ní pa ọmọlí ọmọ ìlà ẹ̀ wọ́n apá ọmọlí ọmọ ìlà ọ̀hún náà ọmọ ìlà ẹ̀ dẹ́ni kú. ha hụ nụ ịra mmiri na amịa n'ihe nọ na aka ọ tọ nọ na ọhụrụ ya wa azụ maka ezigbo ọrụ kwa imam ibn hazm al andalusi rahimahullah ọ na mmenwe ahụ bụ enwe nọ n'anya n'ekpodi enwe nọ na nọ ka na nwere dáadáa máa ní club ní ìtì ní tí dáàkì èmú ní tí ní tí ó rí lọ́nà ẹ̀. ọ̀rọ̀ àjínẹ́wẹ̀ orí ni èkùtì ara rẹ̀ ṣàn lẹ́wọ̀n. òsánù ní tọ́ ẹnẹ́wọ̀n òsánù náírà pẹ̀lú súbì ìmọ̀nà ó ní tọ́ ẹnẹ́wọ̀n lọ́kà áhà ọ̀ tọ́. eya eya n'ọtụrụ e nyere ekoro mụrụ ihe na chọ mụrụ na ọdọ ọhere dọka eyi n'ewe aka mụrụ ọhere osan ka allahumma in kana nke yurdika na kida akida no de ma ne nyo ino islam e, e, e,

abụkọrọ na ne ha ma enwere ihe omuri ya ajọ ọja tuwa idu aha ọkarị ọta mee pọnya amen ọpọ ẹwọ nọ na ama ọsọ nta ama ọsọ nta ee dọla akwọ anụ pọnya duburi ẹwọ ọwọ pọnya damọkarị pọnya jalla jalalu kama ya likubi jalalihi subhanahu wa ta'ala sari olùhisab keina umar subhanahu wa ta'ala ọkọ ọlọ́bọ̀ húra kirikiri ní oyi mashiru kọlọ́lọ́dàn oyi onisima kakwo umar yọ náà sí alámìrẹ ẹzọ̀lá ẹni hàn náà lóòsára lóòsára just five minutes ina ni vibe ni zanu zanu ro ro ra ka wa ko ti uni wa ni ni garage wa moto wa ne korenyi wa manna wa ko ni robe wi ni jone wa nyone ijo wa na ora hore jon ama ka spiritual world na agogo muri ka ẹkọ ọnya ido muri sọri ka alfa sanatin mimma bụ boy hasman ka alfa sana 1000 years e honon ono ẹkọ ọnya ido muri were keke ọkara emi ido muri ọhụrụ abalị do muri ga na ke do ọkara anyị na ahụrụ jo na na nọọsụ sọọ dịtụ anụ anarị ati inye niile n'ihu anadọ dịtụ ka anyị kụrụ na atụte ekụrụ na aba nọrọ ewu aba nọsi wehete ẹni n'ihi dọrọ alẹwọ baako ụgwọ anyị sọpa kala ma anarị ndan dọk anna yihu ilahu haza bada mọtị ha ọ mmiri mmemme a were ma atụ wee daa nkịta ya na-eru anibi ọwịn anibi ụzọ eru fakuro mi te pandara aban nara idan dili su dada aban ni dasu kwe ame. ma me se apo ni dasu bakoro oyo obide fa mata ullahu miata an toni tu pande muri wan do tani 100 years tuma ba sa after 100 years da da labis Okay, I couldn't get on honest on us I after hundred years. Papa, as far as I'm a queer how about I am, I got on my any job, dog to go down Owó mo ní ọ̀sẹ̀ lọ ọdún mo ní mi Tọ́mi sẹ́yìn kọ̀ queen, tọ́mi kì sẹ́yìn kọ̀ ọ̀yọ́ rẹ̀ ìdámẹ̀ ìyàdọ̀ ọ̀wọ́ Temperature no increase half degree centigrade. Ẹ̀wọ̀n centigrade ló ní temperature no ẹ̀ ọ́ After hundred years, لمريكا وانظر إلا طعامك وشرابك لم يتسنى كان يدوي رسالة ياهو Ìjọ́hùn sọ́rọ̀ ẹ̀nà ẹ̀yìn dé. Ìjọ́rọ̀ ẹ̀nà after 100 years ẹ̀yìn sẹ́mẹ́ ẹ̀tí tó ìrẹ̀ yọ ọmọ èèyàn ọ̀rẹ́. A máa ọ̀kẹ́ ní dèrè wọ́n zòrò ilẹ̀ ahìmáríkà. Lọ́ọ̀ ìlànà rẹ̀ kẹ̀. Rírà ìlànà kẹ̀kẹ́ kẹ̀tẹ̀ hìmáà. wọ́n di kẹ́rìkẹ́tà ọ̀nà sí rẹ̀ tókè ní ìpá á kẹ́rìkẹ́tà mẹ́kọ́ yẹ ẹ̀chúkwà nínú ọ̀ọ̀ta òmùríkàrí ébó rẹ̀ náà kẹ́ìfà nù ìṣírò ha súnmà nà só hà láhùn wẹ́rẹ́ mẹ́mẹ́ bá kú ọ̀gọ́ within a minute within a twinkle of an eye ìmà kú ọ̀gọ́ ìmà ẹ̀ wọ́n lẹ́jà alákàáyà tàlẹ́ náà. ọmọdébọnà ọ̀tàlá dọ́ka lé ilẹ̀ ìrọ̀dọ́mọ̀nà ẹ̀túndé ilé lè máa pọ̀ ọgọ́ súnmọ̀nà sóhà láhùmá jẹ́ àtìwámọ̀nà sí ikú ikú ẹ̀dá àtúnpá gbọ́ lónìí lè kàbánu tàwọn kó náà alaka náà sí mẹ́wọ̀ yàrá àwọn وقالت اليهود أزير بن الله وقالت النصارى المسيح